إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 tí ó dá wa sí lórí islam ní ìbámu sí ìlànà nabi sallallahu alaihi wa alihi wasallam títí di àsìkò tí a wáyé òun náà ni ọlọ́run bá tí a dúpẹ́ fún nítorí pé eléyìí tọ́lọ́run wà lè kẹ́lá ti fún wa nínú orí orí tó tóbi ní eléyìí báyìí rèé àǹfààní tó tóbi òun ni ọlọ́run bá lè kẹ́lá tó fún ẹnìkọ̀ọ̀kan wa láti tún lékún láti tún tẹ̀síwájú nínú ẹ̀sìn ọlọ́wọ́ba àti ìgbìyànjú tí ojú ọ̀nà tí ọlọ́wọ́ba Allahu subhanahu wa ta'ala so ọlọ́wọ́ba tí ó ṣàánú wa pẹ̀lú orí ńlá yìí náà ládúpẹ́ fún ọlọ́wọ́ba àdíkẹ́lá kọmọ́ṣàlá ìgbà ọpẹ́ wa àlékún ìkẹ́ ọlọ́wọ́ba àánú ọlọ́run bá kí wá jẹ́ tán ọlọ́run bá atọrọ ẹ̀kọ́ ma bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráalé annabi náà àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbogbo alkiyama jama musulmi káàkiri gbogbo ààyè tí ọlọ́wọ́n bá ní kí ó ń kálukú wá wà báyìí tí a ti ń gbọ́ wa àkíwà ní àgbàlagbà àkíwà lọ́mọdé àkíwà lọ́kùnrin àkíwà lóbìnrin lónílé àti àlejò wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí eléyìí tí a ń tan ìmọ́lẹ̀ sí tí a ń gbìyànjú àti gbéyẹ̀wò rèé òun náà ni ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú almuzaharat ọ̀rọ̀ iṣẹ́ ìwọ́de ìfẹ̀hónúhàn kí ni ìdájọ́ Islam lórí nǹkan yìí ìhàwó ni ó yẹ kí mùsùlùmí kọ sí ìṣesí yìí òun náà nìkan tí a tí a bá wo àwùjọ wa bákanáà tí a wo àgbáyé orílẹ̀-èdè àgbáyé lápapọ̀ a rí pé ìwà ìbàjẹ́ yìí eléyìí tí àwọn Yahud àti Nasara tí wọ́n gbé wá yìí ó ti di nǹkan tí gbogbo èèyàn tẹ́wọ́ gbà kódà débi wípé àwọn ká tún polongo rẹ̀ lórúkọ ẹ̀sìn eléyìí ni nǹkan tí ó burú jùlọ àwọn ká tún pè ní ẹ̀sìn wọ́n pè ní ìlànà tí a lè fi tako àìdá àbí tá a lè fi kọ àìdá tí àwọn kan ń ṣe tí kò tẹ́ lọ́rùn àti bí ẹni pé Islam ò tí gbé ìlànà kalẹ̀ fún wa tí a fi máa tako àìdá tí a fi máa kọ ìbàjẹ́ ìbàmbẹ̀ láwùjọ ọ̀nà láti máa kọ ìbàjẹ́ ọ̀nà yìí rẹ̀ ọ̀nà kan rẹ̀ pé àwọn àìdá islam àwọn ọ̀tá islam àwọn ni wọ́n dálẹ̀ ìlànà àwọn yahuda àti nasọ́rọ̀ ni àwọn ni wọ́n dálẹ̀ pé tẹbá fẹ́ kọ ìbàjẹ́ bóyá ìbàjẹ́ tí olórí ń ṣe àbí ìbàjẹ́ tí àwọn kan ń ṣe nílùú tí ẹ fẹ́ jẹ́ kí olórí kí àwọn aláṣẹ kí wọ́n mọ̀ pé ìbàjẹ́ yìí ìbàjẹ́ tí wọ́n gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀ lórí ẹni ẹ ṣe wọ́de láti fẹ̀hónú yín hàn ìlànà àwọn Yahudi àti Nasara ni Ànábì sallallahu alayhi wa sallam ó yìí ti kìlọ̀ fún wa lélẹ̀ pé kí a má kọ́sẹ̀ wọn kí a má yapa wọn ni àwọn al-Ikhwanul Muslimun wọ́n wá lọ gbé bídá yìí àdádálẹ̀ ìlànà àwọn Yahuda àti Nasara yìí wọ́n gbé wá sínú ẹ̀sìn nítorí pé àwọn al-Ikhwanul Muslimun onífàúzọ́ òun náà ni wọ́n òun náà ni wọ́n الشيخ مقبل بن هادي الوادعي رحمه الله تعالى قلنا قبعة الشيخ مقبل البافان اليمن أفا سنة سيبقوا أنه لما سنة قد لوري أفا سنة wọ́n máa pẹ́ àwọn al-ikhwan al-muslimun wọ́n máa pẹ́ wọ́n ní al-ikhwan al-mufsidun al-ikhwan al-mufsidun al-mufsidun al-mufsidun al-ikhwan al-mufsidun yẹn pé àwọn ọmọ ìyá òbílẹ̀ jẹ́ àwọn ọmọ ìyá ọba nǹkan jẹ́ àwọn ọmọ ìyá ọba yé jẹ́ al-ikhwan al-mufsidun ikhwan kan láyé illa afsaduha àyàfi tí wọ́n ba ìlú náà jẹ́ nítorí kí ni hádàfù tí wọ́n tábà ti wọnú ìlú òun náà rí mẹ́rin fẹ́ já ìjọba gbà wọ́n yẹn fẹ́ da ojú ìjọba yẹn gbólẹ̀ tí wọ́n gbé ìjọba tí wọ́n dìde wọ́n fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ́ntì wọ́n fẹ́ tọ́pù gọ́ọ̀mẹ́ntì eléyìí ni àfojúsùn ti wọn ní gbogbo ìlú tó bá wọ̀ wọ́n dẹ̀ máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú al-muzaharat naam wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà fi máa ń bẹ̀rẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn olórí ká máa fẹ́ aburú wọn síta sí àwọn èèyàn kí wọ́n rí ẹ̀mí ọmọ wá gba ọgbẹ́ àwọn èèyàn mọ̀ wá bínú wọn pé ẹ̀wọ́ àbòsí tán ṣe fún yíre o ẹ̀wọ́ kò sẹ́ni tí ó sì gbọ́ pé wọ́n ń sàbòsí fóhun tí wọ́n yàn jẹ nítòótọ́ pẹ̀lú ẹ̀rí tó clear pé wọ́n yàn jẹ tí ara ò níta tí ò ní fẹ́ síwà wù sẹ́ni tí ó ń sàbòsí fún wọ́n mọ̀ wá fi eléyìí wọ́n fi ń họ́ǹtì àwọn èèyàn wọ́n fi ń dẹdẹ àwọn èèyàn ni ìjọba ti wáyá lọ́ba ti pẹ̀tẹ́ àmáìdì àwọn èèyàn against olórí tọ́rí páwọn èèyàn ti kéré ó ti hóríra lórí tán báyìí wó ni ọya ẹ jẹ́ ká máa ṣe ìfẹ̀hónú hàn lórí tíjọba ṣíṣe tí ọ̀tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ ká jáde ká ní ìgbọ́n ṣe ọ̀tẹ́ wa lọ́rùn ká fẹ̀hónú hàn tó bá yá yóò di pé ọya ẹja lọ gbàjọba lọ́wọ́ ẹ̀yin ò ní gbàgbé lórí aburú àìmọ̀kọ̀ àrọ́ọ̀tì yìí in tó dálẹ̀ kí a máa protest rẹ̀ in tó dálẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá nínú jẹ́jù ní ìlú Ìlọrin wá ń bí báyìí ni eléyìí tí kò ṣẹlẹ̀ rí gẹ́gẹ́ bá ti ma ìlú Ìlọrin sí ìlú alálàáfíà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí ọdún méjì sẹ́yìn sí ìṣẹ̀lẹ̀ protest náà ni tí wọ́n lọ ń lẹ olórí lóko ní ọjọ́ ọdún ọjọ́ ọdúnnú ọjọ́ ọdún ọjọ́ ayọ̀ wọ́n sọ di ọjọ́ ìpayín kòkè máwọn èèyàn lọ́wọ́ ẹni orí yọ ó dilé ó di ọlọ́mà òrọ́mà rẹ̀ hmm? ẹ̀ndú ó gbé ẹ̀mbẹ̀rẹ̀ sẹ́fù ìyájọ́ ọ̀nù ma bá mi lé wọ́n sọjọ́ náà di ọjọ́ wàhálà máwọn èèyàn lọ́wọ́ ni wọ́n ti ń lẹ òkò bẹ́ẹ̀ ni wọ́n lẹ pure water ólè ólè ólè àbí mùsọ̀hárọ̀tì ni kí náà ń pè ní jama mùsọ̀hárọ̀tì kí ló fà á nítorí pé ìjọba ṣe àìkò fún àwọn èèyàn ní owó oṣù tó fi dọjọ́ ọdún wọ́n jẹ àwọn òṣìṣẹ́ ní owó oṣù àbí àwọn èèyàn bá fara ya ìlú ò fara rọ lọ́jọ́ náà lọ́hùn nítòótọ́ torí pé gbogbo ọrọ̀ ayédé ó dẹnu kọlẹ̀ àwọn tí ń tẹran ọdún gan ọ̀rẹ́ ọ̀rán àwọn tí ń ta sọ ọdún ọ̀rá sọta àwọn tí ń ta oúnjẹ ọdún ọ̀rá rí nǹkan gbogbo àwọn èèyàn kí àwọn èèyàn kó gba ọgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àṣemáṣe tí náà lo agbára níjọ́ náà lọ́hùn àwọn gbòdògbòdó tí máa ń tẹ̀lé wọn ẹ́ àwọn anàmàtàkì ẹ̀tún gbà náà náà bá tí wọ́n lẹ̀rí tọ́dájú bá kọ àwọn èèyàn ẹ̀mí tí ó ṣòfò ní níye àbí tó ṣùgbọ́n náà bá àdíkẹ́ lábáwá sí ẹmọ bẹ́ẹ̀ ká bá lọ sílùú Súríà lónìí ìlú náà rí ìtọ́dá ti bàjẹ́ nínú ìlú náà ìntọ́ ṣe gẹ́ni o ìntọ́ dáa ti bàjẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ níbi mọ̀zọ́hárọ̀ ni o ibi ìmá ṣe wọ́de ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ bá ma fi tán bá dé lónìí èyí ó sun ẹkún èyí ó sun ẹkún kí láwọn gbẹ́gbẹ́kọ́ máa ṣe ọkọ́ bẹ̀rẹ̀ náà wọ́n eh Asad tọ́jẹ́ olórí wọn lọ́hun wọ́n ní forí kalẹ̀ fún kíní wọ́n ní ṣíyẹ́ ní wọ́n ní kíní ní wọ́n bẹ̀rẹ̀ kí máa wí àwọn àfá ń ké fún wọn wọ́n gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa fi aburú lórí hàn síta wọ́n polongo rẹ̀ ẹ̀mí àwọn èèyàn gbọgbẹ́ ọyáọyá wọ́n pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe ìwọ́de àbálọ̀ àbábọ̀ ògódé ẹ̀mí tó ti ṣòfò nísìnyí wàláyé ọlọ́run nìkan lọ́mọ rẹ̀ ẹ̀mí tó ti sí òkú olórí mẹ́bẹ̀dọ̀ ní o àbí ẹ̀mí àwọn atọ̀hún sì ń torí wọn rí nǹkan ṣe fún wọn rí nǹkan kan rí yọ àbí wọn ẹgbọ́ ti yọ naa yọ ẹnu tẹnu ọba sì ká sẹ́yìn rò pásọ ọka tọ̀ bẹ́ẹ̀ni ìtí káwọn náà rí náà làwá náà ń pariwo yìí ẹnìkan mẹ́mẹ́ jọ náà lọ́hun nínú àgbàfà Kuwaiti Yusuf al-Qaradawi òun gbálẹ̀ rẹ̀ jókòó nínú àwọn kọ̀ àdíyà lọ́wà nínú àwọn kọ̀wárí jù kọ̀ àdíyà ó sọ pé kùmgọ́dìr kùmgọ́dìr ẹ̀rìdí wọ́n kìrì mọ́lé wọn lè bọ́ta òun sọ fún wọn pé kùmgọ́dìr kùmgọ́dìr kùmgọ́dìr ó ní jihadu gẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀dì díẹ̀ lọ́jà tó ọlọ́run bó sànà wa o ilé ìlàwà náà fi ń pariwo bí ṣe máa ń bẹ̀rẹ̀ rí o bí ṣe máa ń jẹ́gẹ́ bí ṣe máa ń bẹ̀rẹ̀ rí díẹ̀díẹ̀ díẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́dẹ̀ ó ṣe kéré yóò wọ gbà sẹ́mọ̀ ní pé tààbà fẹ́ tanra wa ẹmọ́ ìjà tanra wa àwọn èèyàn hẹ́ẹ̀tì àwọn olórí àdúnwà hẹ́ẹ̀tì àwọn olórí àwọn olórí ń sàìdá àdúnwà sàìdá ààyẹjẹ́ ká fèsì rárí tí wọ́n ṣe o àbí ó sì clear so ó wá fà kí àwọn èèyàn kan hẹ́ẹ̀tì wọn gan pé àwọn gbogbo àwọn kìnnì wọ̀nyí àwọn èèyàn tán ti hẹ́ẹ̀tì ìjọba yìí kí lẹ́ tẹ bá ń sọ fún wọn pé ẹ̀sìn tó sọ fún wọn pé kẹ wọ́de láti sáàkù wọn wọ́n jáde àbí wọ́n jáde wọ́n so yí tí àwọn àríkíwánì mùsùlùmí tó má fi ń rí àwọn èrò púpọ̀ tó bá fi ń rí wọn kó nìyàn nítorí pé yí tí wọ́n fi tọ́n tó fi yí orí àwọn èèyàn rí yí ah, nǹkan tí ànábì sọ ni pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ṣe sùúrù ni àwọn èèyàn ò wá sí sùúrù òfin wà wọn ẹ̀rẹ́ ti pé sùúrù òṣìwó sùúrù òṣìwó lẹ́ni ká ṣe dé àwọn èèyàn fi ń pa wá gbogbo àwọn èèyàn àfá ìyẹ́dá fẹ́ gbẹ́nu yí dání tẹ́bá mọ̀ pẹ́ mọ́ ẹ̀mọ́ wà sí kẹtọ́ dáa tẹ́lẹ̀ sí láyé tí ẹ̀ṣẹ̀un abẹ́ gbówó ni àwọn àfá ìjọba wọ́n wá bẹ̀rẹ̀ sí máa lébẹ́lì yí lóríṣìíríṣìí wọ́n ní àfá ìjọba ni yí wọ́n ní ẹni gbówó lọ́wọ́ ìjọba ni tí gbogbo èèyàn náà sì mọ̀ pé àwọn tí ń sọ̀rọ̀ igan ṣùgbọ́n eléyìí tó sọ ni àwa sọ ni ṣẹ́rí ọ̀rọ̀ yìí rẹ̀ kí àwọn èèyàn kí a má take kò yẹ́ ní sí a nǹkan tọ́jọ kan gbogbo wa ọ̀rọ̀ yìí sì ní ọ̀rọ̀ sùúrù ní ọ̀rọ̀ sùúrù yìí ó dáwọn bẹnu àwọn èèyàn rẹ̀ tí ma a ká jáde lé olórí àbíbẹ̀ tí ẹ̀kọ́ ká má ṣe wọ́de láti tako olórí lórí nǹkan tí olórí ṣe fún wa tí ò tẹ́wa lọ́rùn àà nílùú islam ni nílùú islam nílùú tí islam bá ti ń darí ibẹ̀ ni èyún ti lèyún ti wọlé ṣùgbọ́n nínú ìlú tiwa ìtọ́ pé kìí islam la fi ń darí ẹ̀ òfin tiwa náà sì fàyè gba káṣerú ẹ̀ kò sí láì fi àà fatuwa tí ọ̀dá so a pe ẹ ká máa ṣe mùsọ́hárọ̀ ká máa ṣe ẹ̀yìn ìwọ́de ìṣẹ̀hónú hàn láti fi hàn pé tó lórí ṣe ọ̀tẹ́wà lọ́rùn èyún nínú àwọn ìlú Islam odò títọ́ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bí ikú tọ́ ọ̀rọ̀ tí ó kù díẹ̀ kí a máa sọ bẹ́ẹ̀ inṣàlọ́ nípa bẹ́yàn ṣe ń bá olórílò náà díẹ̀ ṣùgbọ́n àwọn kátà padà mẹ́nu ẹjẹ́ bí àfáwà fòbó ìlbùn ìyá ọmọ mọ́ ti sọ pé láwùká náà ní da'watun mustajaba táwọn bá ní àdúwà kan tí wọ́n garanti àwọn pàdúwà yìí ọlọ́wọ́n bọ́ gbà tọ́lọ́wọ́n bá lè tẹ́lá fún àwọn ní ọ̀fọ̀kabalẹ̀ pẹ́nu àdúwà kan yìí mọ́ yọ̀ndá àdúwà kan fọ́ sí àdúwà لجعلتها àfùgbọ́ ìbùn ìyàwó wọ́n ní àwọn ó mú àdúwà yìí àwọn ó sì gbé àwọn ó ṣe liwulati al-umur fún àwọn aláṣẹ làwọn ó sàdúwà yẹn fún nítorí pé tí wọ́n bá ti lè tí wọ́n bá ti lè dá ẹ̀sìn ọ̀dá ìlú ọ̀dá àwọn èèyàn ló dá àwọn èèyàn sì gbádùn so àdúwà ni èèyàn ń ṣe fún àwọn olórí à kì wọn kódà ìṣépèlé àwọn olórí rèé kùrújù ni àti ń bọ̀ àwọn àfáà yẹnjú ẹ̀ gan ìṣépèlé àwọn olórí kùrújù ni tó yí báyìí manhaj al-sunnah wal jamā'ah ló dá jùlọ manhaj tó yẹ pé kò ní ma kò ní ma kò ní ma wéṣì ẹ̀mí ni manhaj tí ò ní ma sí ẹ̀mí lókò nítorí pé ìmọ̀ bá ṣẹ́rí o àìmọ̀wọ́n ara tààrà ìfi àbá kékeré ìfigbá ńlá kí a máa fi àbá kékeré gbá ńlá ó ní ìkọjáyè sí ní orun orí kẹ̀kẹ́ kọjáyè tààrà ní kí a máa bá àwọn alágbára kọmọ bá àwọn wọ̀yájà kọ́lọ̀bà lè kílá kódà wọn kójé ká máa wọn ara wa nítorí àsìkò wa ẹ jẹ́ kí n tí ó kọ tí a ń ka ọ̀rọ̀ náà lọ tí a wò pé ká ti ti parí ọ̀rọ̀ náà kí a tún lè mú nǹkan mi ìkánú àwọn ọmọ ìyá tó kọ̀rọ̀ yìí ẹ̀rìkẹ́ mo sọ wípé nígbàtí a fẹ́ bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ ẹni náà mo ní mò ń gbóòórùn wípé ẹni yìí mò ń gbóòórùn pé nǹkan ti bàjẹ́ láwùjọ ta wà yìí èèyàn kan ó kàn yóò kàn bọ́ síbì kan ẹ̀ ní mọ irú èèyàn tó jẹ́ yóò sì kọ̀kọ́ kúkọ yóò sì jù sórí Facebook gbam àwọn èèyàn máa bá yìí yóò kọ̀kọ́ kúkọ yóò jù sórí WhatsApp gbam àwọn èèyàn máa dé bá yìí ó sì ti hide identity rẹ̀ ẹ̀ mẹ́ni tí ń kọ̀ nǹkan yẹn bóyá TMC gan ni ẹ̀ má ẹ̀jọ́ nàtàn so ẹ̀yin ò ní mọ̀ pé ẹni tó yẹ pé ordinary league kò gbọ́dọ̀ dúó kẹ́ mọ́kọ́ máa sọ̀rọ̀ kẹ́ tẹ́tí gbọ́ ní tẹ́lẹ̀ òun gá mọ̀ pé wọ́n nà wọn báyìí tàbá rí ara báyìí kìí ṣe ohun wọ́n ma sọ̀rọ̀ ara ta ọgbọ ọgbọ̀ ọlọ́mẹ́jẹ ṣùgbọ́n wọn pé lórí whatsapp rẹ̀ lórí facebook rẹ̀ kò sẹ́ni tó mà pé òun ni òun náà kọ̀kọ̀ kí ní kàyọ́kà ju gbàm àwọn yọ́mà wá báyìí wọ́n rò pé ẹnìkan tí ó ní lárí kan ni ó sọrọ ni wọ́n rò pé ẹnìkan tó yẹ kọ́ máa dá sọ̀rọ̀ ní pé eléyìí ní ó mi sọ pé bẹ́ẹ̀ lẹ́ni yìí rí ṣùgbọ́n mo sọ pé irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so torí àwọn aláṣìgbọ́ Yorùbá yẹ ni tí Yorùbá ní jẹ́ kí ayó àkọsí ẹ̀ oúnjẹ ni mi sọ pé bẹ́ẹ̀ lẹ́ni yìí rí mi sì sọ pé kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ọba nìkan ló ma identity ẹni Ọlọ́run ló mọ nọ́mbà alé rẹ̀ jùlọ so mi sọ pé bẹ́ẹ̀ lẹ́ni yìí rí mìdẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí ṣùgbọ́n nǹkan ya máa ń ṣẹlẹ̀ àbí so a n tí mo kàn ní zọ́nù zọ́nù tàà ní sí ẹni irẹ́ bí ọmọ ìyá òun náà ni pé a ní zọ́nù dáadáa sí pé kò sí lára wọn ó kàn yárò rí wọn lónìí ẹ́ kò sí lára wọn ìròrí wọn kàn yá lónìí ẹ̀ ipò di méjì ń yá ìròrí wọn lò ìròrí wọn náà sì ń yá òun náà lò so bóyá ó ṣe ṣe bóyá ó ta afẹ́rọ̀ látara àwọn nǹkan tọ́ka látọ̀dọ̀ nínú nǹkan tí àwọn al-Ikhwan Muslimun náà tán bá sà káàkiri àgbáyé tí wọ́n fọ́n káàkiri torí kò sẹ́ni tí àtẹni tí ń pèpè sí ojú ọ̀nà ànà àtẹni pèpè sí ojú ọ̀nà dáadáa gbogbo wọn náà ni wọ́n láǹfààní àti pèpè wọn àbí so ìlú wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lórílẹ̀ àgbáyé náà ọgbà ọ̀bùn ọgbà ọ̀lẹ kò yí báyìí sí so ó ń kálukú náà ni ó ní ṣòríyà láti kọ tí ó bá fẹ́ kọ àbí láti sọ nǹkan tí ó bá fẹ́ sọ kó sáti má jẹ́ sí pé yóò bá ọmọlúwàbí ẹnìkan jẹ́ hmm? ẹni wá ń bọ̀rọ̀ lọ nítorí àsìkò wa wọ́n ni ní wàlá ṣákà annata qidira masalih al ولا شك أن تكبير مصالح المظاهرة ومفاسدها يختلف من حال لحال ومن بلد لبلد ومن مظاهرة لمظاهرة والبلد الذي والبلد الذي تقبل أنظمته إقامة المظاهرات ليس كالبلد الذي بخلاف ذلك فمفاصل المظاهرات في البلد الأول تقل وفي الثاني تكثر ibi ta bọ́rọ̀ dé nìyẹn ẹni ní kò sí èméjì lórí pé ìpè búbú ìpè búbú iṣẹ́ òdí wọn àǹfààní tí ń bẹ ń bí ìwọ́de ẹmàwó káṣẹ́ òdí wọn iṣẹ́ òdí wọn àǹfààní tí ń bẹ ń bí ìwọ́de àti aburú rẹ̀ káwọn kí láǹfààní tí ń kí láburú tó yàtọ̀tọ̀ síra wọn from one condition láti condition kan sí kejì láti sẹ́sí kan sí kejì ẹ́ eh, yẹn ni pé àwọn sẹ́sí kan bẹ tí mo zọ́ hárọ̀ tó jẹ́ pé àwọn mọ̀sọ́líhù rẹ̀ àwọn oore rẹ̀ ọ̀pọ̀ ju aburú rẹ̀ lọ àwọn ìgbà míì ni ó lè jẹ́ pàbúrú rẹ̀ ni ọ̀pọ̀ oore rẹ̀ lọ sẹ pé indifendi mo zọ́ náà nìyẹn stylishly yóò padà wá defendi ẹ̀ totally láìṣe ìmádọ́gbọ́n wàmí báladín li báladín ìsì máa ń yàtọ̀ aburú àtorí rẹ̀ máa ń pọ̀ jura wọn lọ máa ń kéré síra wọn láti ìlú kan sílùú mi wà mí mọ̀zọ̀hárọ̀ tí ní mọ̀zọ̀hárọ̀ àti irú ìran ìwọ́de wo sí ìkejì irú ìran ìwọ́de náà láti mọ̀zọ̀hárọ̀ kan sí mọ̀zọ̀hárọ̀ kejì ó máa ń túmọ̀ sí bí aburú àti dáadáa rẹ̀ ó ṣe pọ̀ síra wọn sí wàlbálàdù lẹ́bí takbalu àǹzìmátùhù ìkọ́mọ̀tàn mọ̀zọ̀hárọ̀t àwọn ìlú tó yẹ pé òfin wọn fàyè gba ká máa ṣe mọ̀zọ̀hárọ̀ laysa kal baladi alladhi bi khilafi dhalik irú muzahara nínú ìlú ire ìdájọ́ rẹ̀ ọjọ́ ìlú tó jẹ́ sí pé òfin ìlú tí wọ́n fa ìgbà muzahara ibi tí ń roko lọ ni pé irú Nàìjíríà ń ṣiṣẹ́ pé àti àwọn ìlú tí wọ́n bá ń lo democracy òfin anfima òfin ìlú tí wọ́n anfima ìlú tó jẹ́ pé òfin ìlú wọ́n fa ìgbà kí wọ́n ṣe ìwọ́de àwọn wọn àdáyẹ́gẹ́ bí ìlú tó ẹ́pà wọn gbáláyé tí wọ́n tó ẹ́pà àbáláwọ̀ gbáláyé ìtumọ̀ rẹ̀ ní pé dáadáa ibi ìlú tó ẹ́pà gbáláyé yóò pọ̀ ilé tó ẹ́ pé aburú ìlú tàn ti gbáláyé ní ó ti pọ̀ aburú ìlú tàn gbáláyé yóò pọ̀ ẹ́ nítorí kún wọn gbáláyé ìlú tí wọn nígbà tó yẹ pé dáadáa ìlú tí òfin tí wọ́n ti gbáláyé ó sì pọ̀ ó padà sọ òkè فمفاسد المظاهرات في البلد الأول تقل àwọn aburú tí ń bẹ bí mọ̀zọ́hárọ̀ ká máa ṣe wọ́de níbi ìlú alákọ̀ọ́kọ́ tí òfin tí wọ́n gba káṣe mọ̀zọ́hárọ̀ wọlé yìí aburú rẹ̀ ó kéré wà fi sáàni takthuru níbi ìlú ẹlẹ́kejì aburú tí aburú rẹ̀ pọ̀ ìfìlàkáyàwó yẹn ṣeré lè léyìí wà yàmbá ìsọkúsọ náà ni gbogbo ilé tàbí kàbọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n ìsọkúsọ of the highest rank ló kù báyìí ẹ máa gbáṣe ọlọ́run ní kó dákun kó ṣàánú ẹni wàyàmbárí li kulli hukumatin islamiyyatin ó tọ́ fún gbogbo àwọn ìlú islam tí wọ́n ń lo ìdájọ́ islam ó tọ́ fún gbogbo ìjọba bí ẹni yìí ṣe kọ́ ni ẹni yìí ń wọ́ ọ̀wà nínú yẹn ní búmà ṣùgbọ́n bọ́yá àṣìṣe wíwọ́ ni so àṣìṣe ìlélé ìbáyìí jẹ́ an tó ṣọ́rì à ọ̀wà nínú ha liwasílàtí bọ́ktí àléhà nínú ṣáàb ó ní ó tọ́ fún àwọn ìjọba ìlú mùsùlùmí kí wọ́n ṣe òfin wọn ní òfin tó jẹ́ sí wípé yóò fi àyè lẹ̀ fún kí àwọn aráàlú máa takò wọn nígbàtà bá ṣàìdá ẹ gbọ́mi o ẹ sáà ti gbọ́mi yà rí ọ̀tọ̀ kọ̀tọ̀ arákùnrin yìí kọ̀tọ̀ wàláì kọ̀tọ̀ kọ̀tọ̀ ọlọ́run yọ dáa fún yí bàbá ọlọ́run jẹ́ kágbàlagbà tẹ́ lórí ilẹ̀ bàbá ní ìtúbọ̀ rẹ̀ ní pé ìtọ́ sọ fún wa ní pé ọtọ́ fún bàbá ó gbé ẹgbà lọ́mọ rẹ̀ lọ́wọ́ pé jọ ti ń bá ti tàṣìṣe inú ilé ẹgbà yìí kó mi ṣe ṣe mi so torí pé mọ̀ ń darí inú ilé jọ ti ń bá ti òfin tí mo wá ṣe ní pé wò blálà ìwọ àti ìyá rẹ̀ ìṣe ni ẹdá mi dọ̀bálẹ̀ kẹfẹ́ gba sí mi ń dì apanilẹ́rìn lẹ́ni apanilẹ́rìn pátápátá gbà ní ó ló tọ́ bẹ́ẹ̀ kò tọ́ ọ̀rẹ́ wa wallahi kò tọ́ ó ní lè anna fi dhalika damanatun laha min al ila inhirafin khatirin wa huwa inhiraful ó ní torí pẹ́lẹ̀ ìbáyìí yóò jẹ́ ìjánu yóò jẹ́ bí garanti bọ̀mọ́rẹ̀ ni ó jẹ fún fún àwọn ìjọba yìí kúò níbi ìmá lọ sí kúò níbi ìmá lọ sí bí ìgúnrí ẹ́ eléyìí tó léwu ìgúnrí kúò níbi ojúṣe wọn tó elé tó léwu fún wọn tán bá gúnrí kúò ń bẹ̀yẹn kìíní yìí ni ó jẹ́ ìjánu fún wọn nígbà bá ti fún àwọn ọmọ ìlú lágbára láti máa takò wọn láti máa fúnlẹ̀ mọ́ wọn nígbàtà bá ti sàìdá in tí wọ́n kọ tí wọ́n jù sórí gúrùpù rẹ̀ o ó sì ṣe kẹ́lò mi maka rùgbọ́tí ẹlòmí tí nǹkan bá ti pọ̀ jù ẹlòmí ka in tó bá ti pọ̀ jù ẹlòmí o pé gbogbo ti rí táìmù kẹ maka gbókìní ṣùgbọ́n mi èmi máa ń ka o àìní <laughs> wọ́n ka o àwọn ka ní ìbá ka yí ṣe máa ń tí ẹni yìí sọ yí ṣe mọ̀ pọ́rọ̀ tó yẹ kí ń ṣe rọ́jù lé lórí ni because èyàn káwọ̀ ká gbọ́dọ̀ jù nǹkan kan sí àyè kan àfi ká ma ń tó jù káàkà ṣe ń tọ́ ẹkọ́ sẹ́kù láyé yẹn ni káàkì ilẹ̀ bẹ́ẹ̀ ni àbí ń tọ́ ẹká ètè wọ́n dáadáa because ẹ̀ẹ̀mẹ̀yàn tó lè gbé lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mẹ̀yàn tó lè sọnù látara báyìí tó lè pé mi náà ráyè owó yẹn gbogbo àwọn èèyàn náà mọ̀ pé mi ráyè àwọn lọ́ọ̀ gẹ́gẹ́ mi ráyè ṣùgbọ́n mo ráyè tó bá ti di ibi tọ́lọ́hun ẹ̀tọ́ ní sábà ń ṣe kéde pé tí ń ní tẹ́ tí ń ṣe owó yẹn lọ́mọ̀ pọ́wọ́ mi dì gbogbo èèyàn lọ́mà pọ́wọ́ mi dì ní ìdílẹ̀ alhamdulillah tó ọlọ́run ní kí gbogbo ma mọ̀ yẹn tọ́ ṣùgbọ́n gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn kíyàn kẹ́kà jù kọkú kọkà síbì kan èmi o tó bá ti yẹ rọ́dù gba bitọ́lọ́n ti gbà wá láyé báyìí náà a máa sọ ẹjọ́ ní sábà nìsí so irú eléyìí báyìí eléyìí náà ẹ̀rì kí mo sọ pé kódà mo ti bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà lórí ẹ̀kọ́ tó pé ọwọ́ mi jí ńjọ́ tí mo ti rí báyìí bóyá ọjọ́ mélòó kan síjọ́ a kàn travel a travel ó wá àtìgbà yẹn mo ti lè pàṣẹ báyìí léde torí bí mo ṣe bẹ̀rẹ̀ kí n parí ẹ̀ pátápátá kí àwọn nǹkan mìí tó fa ìdíwọ́ ṣe báyìí eléyìí rẹ̀ ìgbàtẹ́ni kọ tó jù sí gúrùpù rẹ̀ só yẹ kí nǹkan báyìí kó máa wà ní àwùjọ àwọn èèyàn sẹ́bí kèsè tó yẹ kó máa wà ń bẹ̀tọ̀ ẹ̀ká dákẹ́ lé lórí ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ gẹ́gẹ́ bí ṣe sí àwọn èèyàn ní pé ẹlòmíì tí nǹkan bá ti pọ̀ jù ẹlòmíì ọmọ òpé kíní ti pọ̀ jù náà mélòó ń fẹ́ kà ń bẹ̀ sí ibà ní ìsìn sówò tó bá kàn ti ẹlòmíì náà dẹ̀ni tó bá kàn ti kálọ̀ gàràgàrà káwọ pé ẹni yìí tọ̀ tọkọ yìí torí kò farabalẹ̀ wo kí nìkan tó wà ń bẹ̀ dáadáa bọ̀mánà fún wọn òun tí ó máa sọ wọn tí ó sọ wọn kúrò níbi ìmá lọ síbi ìmá gúnrí lọ síbi àwọn ìgúnríkúò ìgúnríkúò lórí orí ojúṣe wọn ilé tó léwu wọ́n ní wà húwa ó ní húwa inhiraful istibdad òun náà ni ìgúnrí ti tàbòsí tí ó ma ṣẹlẹ̀ sí wọn ma tàbòsí fáwọn èèyàn falistibdadu zulmum àbòsí sì ní àbòsí náà là ń pè wà zulmu òkùnkùn ní nílé ayé àti lọ́jọ́ gbẹ̀dà kìyàmà òkùnkùn ní àbòsí jẹ́ nílé ayé àti lọ́jọ́ gbẹ̀dà kìyàmà wala taqumu duwalu wala tazulu illa bi qadri adliha ìlú kan ò lè dúó kó máa jẹ́ ìlú bẹ́ẹ̀ ni ìlú kan ò sì lè ṣubú láyé kó wó kó máa jẹ́ lù máa àyàfi ní òdí wọn bí ìlú yẹn bá ṣe ń ṣe dédé sí ìlú tó bá ń ṣe dédé òní ó bẹ tí ó máa ṣẹ́kù tí ó máa dúó nílùú ìlú tó bá ti ń ṣàbòsí yóò padà wó ni dáúlà tó bá ti ń sàbòsí yóò padà wó ni torí jẹ́ pàwọn máa ń wó dáúlà náà ni wó dáúlà wó dáúlà ni wọ́n وتشريع تقويم الشعب للحاكم تشريع اسلامي abai tó bẹ̀rẹ̀ fi ra kai kere o ká ṣe òfin wípé ká ṣe òfin tí yóò fún àwọn ọmọ ìlú lágbára tí ó fẹsẹ̀ wọn rinlẹ̀ tí ó mú wọn dúó lórí kí wọ́n máa tún ààrìn aláṣẹ́ṣe irú òfin tí ó fún àwọn ọmọ ìlú lágbára pé tálàṣẹ bá ti tàyídá ẹ máa tún wọn ṣe òfin tó bá ìsìlámù mú ni òfin tó bá ìsìlámù mú ni wà manhajur rashidi ìlànà tó sì mọ̀nà ni ìlànà tó dúó dédé ni sábàkọ ilayhi al-khalifatul awwal lil-islam kódẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ tọ́kọ́ sí irú òfin yìí rẹ̀ òun náà ni àrólé alákọ̀ọ́kọ́ tó jẹ́ àrólé fún ànábì sallallahu alaihi wasallam nínú islam ẹ wo bí tó ti ń wọ́lá káyíwá lọ báyìí ó tún ti ń wọ́lá káyíwá lọ sí di ó ní ẹni tó kọ́kọ́ sí irú ẹ̀ náà ni khalifa alákọ̀ọ́kọ́ abubakar ni siddiq radiyallahu anhu abubakar siddiq abubakar ni siddiq kọlọ̀bà ní kákọ́ bá yọnu sí iz qala fi awwal khutbatin lahu nígbà tó ń sọ níbi àkọ́kọ́ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sọ ba'da tawallihi khilafa lẹ́yìn tí tó gba àṣẹ ìdarí ìlú tó kọ́ sí ó pé ayyuhan nas

òun ló lóore jù pẹ̀lú ẹ̀rí tí ó sì pamọ́ sí àlùmọ́ iná ló fi jẹ́ pé òun náà ló jẹ́ olórí lé wọn lórí ṣùgbọ́n ó ń sọ ilé ìtawàdùn fa'in ahsantu tí n bá ṣe dáadáa fa'inu ni ẹ <laughs> nǹkan tí ẹni yìí sọ náà nìsìn ni pé a jẹ́ pé àbúbákìrí náà sọ fáwọn èèyàn wípé tí ń bá ti sa ìdá o ẹsẹ̀ mọ̀sán àárọ̀ o ẹsẹ̀ wọ́de o apanilẹ́rìn ni ẹni tí ń bá sa ìdá ẹtún mi ṣe ẹdákun ṣe ìsìlámù tako tí olórí bá sa ìdá kátún olórí ṣe ṣe bí nǹkan tí ìsìlámù pèpè sí náà lòun náà ń pèpè sí àmọ́ ọ̀nà ṣẹ́tì máa ń pé irú àwọn irú àwọn ìṣe ìwàlàkáyà àwọn èèyàn ìwábi mọ́tò yìí ṣe máa ń pé tí èèyàn bá fura mọ̀dẹ́dẹ́ yóò kí àwọn mẹ́rin wà náà abákìrí náà kọ́kọ́ ṣerú ẹ̀ náà abákìrí kọ́kọ́ ọkàn gbogbo yóò wá gírí náà ń pè yóò ọkàn ìjà ń pata ni farabalẹ̀ kí á ṣàlàyé kéwú ni sáà level ni wọ́n ti lè dá wàhálà sílẹ̀. àbí. àbí. àbí kò fi egungun sí kòkó egungun ẹ̀. so nǹkan tí Abubakar ní Siddiq sọ ni pé tí n bá ṣe àìdá ẹ̀tún mi ṣe bí wọ́n ṣe wá tún ṣe rèé òun náà ni bí Islam ṣe ní ká tún olórí ṣe Ànábì ti ṣàlàyé ẹ̀ fáwọn sàhábà àwọn sàhábà tí ń bá wí ti gbọ́ yé sẹmọ̀gbọ́dọ̀ àwọn tí Abubakar bá ń jọ ẹ̀sẹ̀ pé Umaru wà nínú wọn sẹmọ̀ pé Usmanu Ali wà nínú wọn sẹmọ̀ àwọn sọ̀hábà sẹmọ̀kan wà wọ́n wà sẹmọ̀ nígboro Madina ni nígbàtà àwọn sọ̀hábà ti túká rárá tọ́lẹ́lì omi ìgbà ò ní ma wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò sì máa wí ẹlùmí ò ní wọn wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ yóò máa wí àsìkò khilafa Abubakar <laughs> lè yán sọ orú ọ̀rọ̀ ìlàmù ee eh, ṣe bàbá bàbá ló ń fi làákàyè ìgbà náà ó fi ń wé làákàyè tọ́dọ̀ sí ìsìn ọlọ́run bó sànú wa ọ ní ọwá ń bọ̀lọ̀ lọ ó ní ìlà ákìrì hábi khutba títí dé parí khutba yìí ibi tó fẹ́ lò náà nìyẹn kò sí láì tí bẹ̀bẹ̀ yẹn bá ti yọ tí yẹn bá òun ní ń pa òun ẹ̀ láti ẹ̀ká tóhun tẹ tóhun bá sàbúrú yìí liyad'a bi hadha al-amr al-khilafi liyad'a bi hadha al-amr ó ní ó ń sọ ilé yìí rẹ̀ láti lè gbé kalẹ̀ fún alámàrí khilafa yìí alámàrí ìdarí mùsùlùmí yìí ìdarí àṣẹ àwọn èèyàn yìí ìpìlẹ̀ à ó ń gbé ìpìlẹ̀ rẹ̀ ó ń gbé kọ́ àwọn ọmọ ìlú lọ́rùn pé ẹ̀yin ni kẹ́ má bá mi ṣèjọba o ẹ̀yin ni kẹ́ má tí ń bá ti ṣe dáadáa ẹkún mi lọ́wọ́ kájọ máa ṣe o tí ń bá ti sàrídá ẹtún mi ṣe o ṣe pé ń gbé ìpìlẹ̀ kìíní ó ń gbé kọ́ wọn lọ́rùn nìyẹn على الحاكم أسس الرقابة الشعبية على الحاكم قل وتشريع ضغطها عليه ó sì ń ṣe lófin kí wọ́n máa kí àwọn ọmọ ìlú máa takò ń nígbà tó ń bá ṣe tí ò dá líké a yíkọ́wàmá ya ìwòjájú fi ma láwọ̀ ìhtájà ila taqwim fíma láwù ìhtájá lítàkwìm kí wọ́n lè bá máa tún ṣe wọ́n lè bá máa tún wíwọ́ rẹ̀ ṣe nígbà tó bá wọ́ àìdúró dédé rẹ̀ kán lè bá máa tún ṣe nígbà tí ó bá ní bùkátà sí kan tún ṣe so ẹ̀rì kí mo ti sáré ṣe rọ́dù fún ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ti clear àbí wípé nǹkan tí Abubakar ní Siddiq sọ ni pé ẹ tún mi ṣe ní ọ̀nà tí ṣẹ̀rí àgbé kalẹ̀ kẹfì tún mi ṣe kìí ṣe bí ká máa ṣe mọ̀mọ́ harọ̀ láti kìí ká máa ṣe wọ́de láti sọfá Abubakar pé n ti ń ṣe ìwúdá so ọ̀nà tí ṣẹ̀rí àgbé kalẹ̀ táà máa ń tún olórí ṣe ó clear dáadáa àdìsí Ànábì sallallahu alaihi wasallam fi ìyẹjú ẹ̀ àwọn olùmọ́sí ìrìn lórí ẹ̀ wọ́n dẹ̀ sàlàyé ẹ̀ ẹni wá ní wal khulasatu ṣókí ọ̀rọ̀ ẹ̀ ń tọ́jẹ́ ṣókí ọ̀rọ̀ ni pé anna hukm al-muzaharat as-silmiyya natija ni yẹn gbogbo gbogbo àròyé àtàárọ̀ yìí ó fẹ́ mú dájọ́ jáde báyìí kẹ́lì bá ń pẹ́ ni yìí ń dìfẹ́ndì muzahara gan ni nílànà táwọn ikhwanu muslimun lò ní sọ pé ìrìn ojú ọ̀nà ikhwanu rìn ní oòrùn lára rẹ̀ tí mo ń fura sí mo ń gbóòrùn ẹ̀gbọ́n ẹnikẹ́ni tó bá ma oòrùn rẹ̀ yóò ma gbọ́ ó wal khulasa kókó ọ̀rọ̀ ni pé anna hukman mubarati sinmiya ó ní pé dájúdájú ìdájọ́ ìwọ́de wọ́rọ́wọ́ ìwọ́de alálàáfíà huwa anna al-asla fiha al-ibaha ó ní pé ìpìlẹ̀ rẹ̀ pé ọ̀tọ̀ ká máa ṣe wallahi ẹwà mọ́ tí ń pa mí lẹ́rin ní ọ̀rọ̀ arákùnrin wáyìí nínú gúrùpù yìí náà ní àná níjẹta síjẹta ni àbánà bọ́yá àná no sí àná ni mo post nǹkan mo post ní àbíjẹta ẹnìkan tí ọlọ́run ní kí a rí ọ̀rọ̀ rẹ̀ ká kọ ọ̀rọ̀ lé lórí bóyẹ tó wá post ọ̀rọ̀ kékeré kan pé òun ò sọ wípé mo sọ àrọ̀ dáa in tó ń sọ ni pé kìí ṣe in ni <laughs> ẹ̀rí mi gbọ́ yípa àwọn èèyàn láìkì tátìmẹ́ntì gan bí àtàjà bàtà àwọn láìkì tátìmẹ́ntì gan àti gírámà ìwọ ló ń sọ pé aṣlù mọ̀zọ́hárọ̀ pé kùlátọ̀ ní pé anna hukman mọ̀zọ́hárọ̀ ti sinmiya huwa anna al'asla fiha al'ibaha pé ìpìlẹ̀ rẹ̀ pé ń tọ́tọ́ ni ẹnìkan wá sọ pé òun ọ̀sọ́pọ̀ tọ́ o òun ọ̀sọ́pọ̀ dá o ti gbé kalẹ̀ pé very good bọ́yá káà zoom pé ọlọ́run ti ní kí yóò ti yé nù àbí alhamdulillah ẹ̀hẹ́ nǹkan zoom ní pé ọlọ́run ní kó ti gbọ́ yé nìyẹn alhamdulillah torí pé lè ìsáájú ìgbékalẹ̀ tàná ẹ̀hẹ́ alhamdulillah tẹwà apanilẹ́rin làwọn ẹ̀bá ẹni ìdáà tóun náà sọ wípé mùsọ́hárọ̀ kéèjẹ́ pé òun gbàgbé kọ̀dá ṣùgbọ́n kò kàn gbéyàn jáde kó ní alùsùn náà ni ẹnìkan náà tó wà ní gúrùpù kan tèmi àti àtòun náà tún jọ wà òun náà wá post ọ̀rọ̀ pé mọ̀zọ́hárọ̀ ó lè jẹ́ khuruj ó sì lè má jẹ́ khuruj ṣùgbọ́n lè tíyẹ̀ ṣe yẹn náà rí dídí àní ọba tún gbé kalẹ̀ <laughs> eléyìí tó òun náà sọ pé wọ́n gbà pé ó lè gbé ẹ̀jáde dídí ògbé ẹ̀jáde kó ní alùsùn náà bí níbi òtí ẹ̀ wá ọlọ́wọ́ ọmọdé ọláì àwọn ọjọ́ wa yìí àwọn èèyàn tí dáa ń pààyàn lẹ́rin sápọ̀ ní alẹ́ni tó sọ yí pé mùsọ́hárọ̀ òun náà gbà pé kódà ṣùgbọ́n kẹkàn gbẹ̀yìn jáde kó nù alìsù nẹ̀yìn òun tó wá rí èèyàn kan tó sọ yí pé mùsọ́hárọ̀ o dídí à ní o kéré kankankan o so bá tó gbé kalẹ̀ pé ìtọ̀sọ́dá <laughs> ìwọ́n rí alìsù nẹ̀kan rí kọjọ́ ní bídíà kọjọ́ ní tí ń pèpè sí bídíà àbí tí ń ṣe bídíà abẹ́ẹ̀ka òṣùlù sónà وترك البدع وترك المحدثات وترك البدع وكل بدعة فهي ضلالة àbí bẹ́ẹ̀ ni kọ́ ni Imam Ahmad ti sọ ní nínú ìṣúlù àrísúnnà nìyàn tarku al-bid'i alùsúnnà gbọ́rọ̀ gbé bídá jù sílẹ̀ ní gbọ́rọ̀ sí ní bídá so ọlọ́wọ́ bó sànà wà àwọn èèyàn jẹ́ àwọn èèyàn pọ́nì gan ní àwùjọ ta wáyé so gbogbo orú àwọn wọ̀nyí náà ni ó sì fẹ́ dá sọ́rọ̀ tí wọ́n ń dùn nínú àwọn ó sì fẹ́ pẹ̀rẹ̀ àwọn ní nǹkan náà àfáà yìí ń bọ́rọ̀ lọ́rùn ó ní wala takunu muharrama wala takunu muharramatan illa idha tarattabat alayha mafsadatun a'zam min maslahatiha kò sì lè jẹ́ ìwọ̀ láyé ìwọ́de jẹ́ ìwọ̀ àyàfi tó bá jẹ́ sí pé aburú tí ó ń ṣẹlẹ̀ níbi ìwọ́de yìí bá ju dáadáa rẹ̀ lọ nìkan ṣùgbọ́n nípìlẹ̀ kò lè jẹ́wọ̀ ìgbà oní tó máa jẹ́wọ̀ ìgbà tí aburú rẹ̀ bá ju dáadáa lọ ni ṣùgbọ́n tí ò bá sí bẹ́ẹ̀ nípìlẹ̀ gangan tọ́tọ́ ni ẹni ń pàyìn lẹ́nu wàkọ̀rọ̀tàkúnù wà jíbàtà kódà mọ̀ tó rọ̀ lè jọ́rọ̀ yẹn gbà mí ó tún jẹun sókè nù kódà mọ̀ tó rọ̀ gan ó lè jọ́rọ̀ yẹn tí ó dọ̀rọ̀ yẹn lórí ká mọ̀ sí wọ́de táà bá tún ṣe gan á gbẹ̀tẹ̀ Ah, ìjọjọ wájìbù nù wèé náà tó bá ti ní wájìbù ní nǹkan mẹ́yàn bá ti ṣe yọ gbẹ̀tẹ̀ ni <laughs> wàdálíkà ìzàlàm yumkin islahul mafasid illa biha eléyìí ó sì máa rí bẹ́ẹ̀ yọ máa jẹ́ bẹ́ẹ̀ nígbà tó bá jẹ́ pé kọ̀sọ́nà mi ta lè fi tún aburú ṣe àyàfi ká ṣe <laughs> tó bá jẹ́ pé kọ̀sọ́nà mi ta fi lè tún aburú tí ń ṣe aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ sí àfi ká ṣe ó sì dọ̀rọ̀ yẹn ká ṣe àfáà yìí

ìgbà yẹn lọ́wọ́ rẹ̀ wá sọ pé tó àbábá ti rómi mọ́tà àrí kìíní bá tọ̀ nígbà tàbá ti wá dọ̀rọ̀ yẹn káfí tọ̀ fọ̀gbẹ́nu ah, ẹ̀gbẹ́ yóò àdí mélòó tọ̀ ọ̀rọ̀ sànúwádé irú àwọn fíkìw yìí ọ̀dọ̀ ọdún àwọn báyìí ní kalẹ̀ ti èrí fíkìw yìí àwọn fíkìw tó lè da orí yẹn rú pàláì àwọn yóò kà máa fi làkáyè ṣeré ẹlòmí yóò kà máa

lélè tó jẹ́ sí wípé eh, eh, tí aburú àmì lélè tó jẹ́ sí pé kí ni aburú eh, tó tóbi jùlọ wà ní ṣẹlẹ̀ lórí ẹ̀ tàbá ti rí pé kò sọ́nà mi ta lè fi kọ aburú tí ń ṣẹlẹ̀ àyàfi ká ìwọ́de lélè tó sí pé sì ní kò ní fa pé kí da aburú tó ju elé ta fẹ́ kọ̀ lọ yẹn kó padà <laughs> ha káwá sọ yí kákàwá ju ọ̀rọ̀ lẹ̀ pé gbogbo ẹ̀ ní káṣe ìtòláàkù ẹ̀ ká mọ́kọ̀ yádà rẹ̀ pé ìgbà yìí ní ó máa jẹ́ haram nígbàtí àbúrú rẹ̀ bá jù dáadáa rẹ̀ lọ ní ìgbà kan ní ó jẹ́ halal ká jùlẹ̀ pé gbogbo ẹ̀ ní gbogbo gbà ní ó jẹ́ haram tuaddi li mafasid limafasida akbar kásì máa ròyìn rẹ̀ wípé gbogbo ìgbà ni ó máa lídì sí aburú tó tóbi min masalihiha jù dáadáa rẹ̀ lọ shay'un la yadullu alayhi an-naqlu ẹ̀rí kẹ́kọ̀ọ́ tọ́kalẹ̀ lórí <laughs> wala al-aqlu kódà làákàyè gan ọ̀gbá wọlé wala al-waqi' kódà tí ń tẹ̀lẹ̀ <laughs> òkàlùkù náà sàgbà kọ́ láàmù mú kọ́tà máa kọ̀ǹkan náà aláì òkàlùkù sàgbà kọ́ láàmù mú tó náà lè kọ ọ̀rọ̀ bàbá lóhun náà wà kọ̀ǹfíìmù gan ń dàrú mọ́ lójú ẹ̀ so in ti ń ṣẹlẹ̀ táà rí gan jẹ́ kó yíwa pé bíyàn bá ẹ́rákùn ẹ̀yí mọ̀sán hárọ̀ ọlọ́run aburú tó ní agbára bígbà pé àjọ ń sẹ̀mí ní bígbà pé àjọ ń sẹ̀mí lúrú náà kọ́ bígbà pé òun ẹ̀sẹ̀ máa sàlàyé wá kí òfin wa ti ń ṣẹlẹ̀ bígbà pé àwọn ọmọ ti ń ṣẹlẹ̀ tọ́ráwò gbélú yìí àbájáròbó tọ́lẹ́lùmí náà ìgbéraga ó gbé wọ ní ọmọ yẹn ó jẹ́ tọ́mọ tí ò ṣe kinní yẹn ó jẹ́ tọ́mọ tí ìgbéraga yìí tó bọ́yá ní náà tó sọ wá dáàrù bó báyìí tí ó tó máa dúnkòkò máa àbí tí ó máa sọ wá kí fún wa tí ó ẹ̀sẹ̀ máa sọ wá kí tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa tí ó ẹ̀sẹ̀ máa sọ fún wa àbí tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé tí gbogbo wa ń fojú rí eléyìí tí wọ́n dẹ́wò ní Egypt ẹ̀ mọ́ èèyàn tó lọ sí ni eléyìí tí wọ́n dẹ́wò ní lílọrin igan nígbà subsidi ẹ̀ẹ̀mẹ́yẹ ẹ̀mẹ́tọ́ lọ sí ni títí June 12 ẹ̀ẹ̀mẹ́yẹ ẹ̀mẹ́tọ́ lọ sí ni ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn gẹ́sì kéré ní June 12 náà ní June 12 ẹ́ wàláì tó di pé à ń sun táyà káàkiri títì bàbá láwọn táwọn lọ jó ní skúwàrí sọ́jà lọ padà tí àwọn ká ẹni orí yóò dílé ni àwọn sọ́jà tí ó mẹ̀yẹ náà wọ́n bá tó dájẹ́ lára rẹ̀ àrùn kí wọ́n rùn wọn láàrùn kí wọ́n fà náà fàlá hunaka nassun khassun min nususil wahyi kò sí ẹ̀rí kan pàtó nínú àwọn ẹ̀rí tí ó jẹ́ nususil wahyi tọ́lọ̀wọ́ àríkẹ́ sọ̀kalẹ̀ alkùránì ni àbí súnnà ó brákẹ̀tì ẹ̀ sínú ó kó sínú brákẹ̀tì báyẹn pé alkùrán àwì súnnà alkùrán alike. ààrẹ ṣeun gan ọkọ̀ ìfẹ́sá kíyèsí kan sí pé ọ̀rọ̀ yóò bá pé ẹni orí yọ ó létà ń wí pé àkíyèsí káwọn yàmà àti wípé orí nímọ̀ yọ orí kọ́ ẹni ọlọ́run yọ ó di lé ní ẹ ṣeun jàre bẹ́yìn àwọn máa ń gbà tún ṣe ìgbà ẹni ọlọ́run yọ ó dílé ní bí yóò bá ti máa ń wílà ń wí ohun ṣùgbọ́n yóò bá ní nǹkan kan àtàṣì máa orí tòótọ́ nígbà pé orí ní máa ń láyàn orí kọ́ o gbogbo ara ìyọ́jọ́ ìyà orí ìláyàn ọlọ́run ọba ẹni ọlọ́run yọ ó ẹ̀ṣẹ̀ tó ọ̀tọ̀ sí owó yóò bá rí mọ́n sòrò pàgán tó tọ́ torí pìlẹ̀ yóò bá ọ̀dá wàláì mú sọ ọ̀tán jí ò ní ẹnìkan sí hàmú ní èyàn tó bá fẹ́ jẹ́ Yorùbá gidi ẹlẹ́bọ ní ọ̀jẹ́ tó bá fẹ́ jẹ́ ní ọ̀jẹ́ so ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ Yorùbá mùsùlùmí ah, ó ní kò sí ẹ̀rí kan nínú Kùránì àti súnnà tó sọ mùdọ́rọ̀ tó sọ di ìwọ̀ fayalzamul muslimin at-ta'abbud bir-rudukh lahu ó wá jọ́rọ̀ yẹn fáwọn mùsùlùmí ká máa sin lọ́wọ́ bá pẹ̀lú ká tẹ̀lé lẹ́nu mùdọ́rọ̀ yìí wàláì a ní nǹkan tẹ́ni ikọ̀ nìyẹn ìrìnàjẹ́ ni kí mo sọ ikẹ́ mo ń gbóòrùn ẹ̀rìgẹ́ mo sọ pé mo ń gbọ́ oorun ẹ̀ lára rẹ̀ láti pìlẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ rọ̀ mo ti ní mo ń gbọ́ oorun ẹ̀ lára rẹ̀ ibi tí ẹ̀yìn náà ti ẹ̀hẹ́ ara ẹ̀rọ ó so ó ní ọlọ́jọ́ ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn ni ó jẹ́ dandan túláàsì lórí àwọn mùsùlùmí rèé kán máa sin lọ́hun kánmà fi bídíà sí lọ ní sọ́wọ́ kánmà fi lànà tá nẹ́bí àtàwọn sọ̀hábò fi sí lọ́n tán fi kọ ìbàjẹ́ tó yẹ́ pàwọn Yahudi àti Nasara ló gbé wá kánmà fi sí lọ́n àfà ilé ìtẹ́sọ̀ yóò dá o ilé ìtẹ́sọ̀ yóò dá o kánmà kúrò kánmà jalè ẹ̀ sí ilé ìdá wallahi ẹ̀ sí ilé ìdá kánmà kúrò kánmà jalè فيلزم المسلمين التعبد بالربوخ له ولا يرفض العقل مطلقا كل لا كاي يتاكو rárá làkáyì ò nẹgẹ́tì ẹ̀ ó sáré làkáyì tọ́rẹ̀ nìyàn làkáyì tọ́rẹ̀ ní ìtakò làkáyì tọ́ bá gbádùn gbọ́dọ̀ takò ẹlọ́bí àwọn ìjọba léèrè pé ṣe mo ha ọ̀dá alára <laughs> kọ̀dá wà láì ah, mo ti bá pẹ̀jú ìwá rí pé ìwọ náà fọ́yọ́ níyàwó àtàwọn ọmọ nlé tó bá yẹ pé n tó dáa ni kákẹ̀rọ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ pé ìjọ tó bá ti sábẹ́rẹ́ kán bọ́ta kán bẹ̀rẹ̀ sí máa pariwo àdúgbò pé àbúwá o ìfèbí pàwá àbúwá ìfèbí pàwá o àbúwá ìfèbí pàwá ọkọ o ìfèbí pàwá o ọkọ wa wà láìní káàtẹ́ ni ẹ̀kọ́ lórí ni wọ́n náà ló bí hadith kí wọ́n náà kó tẹ́sì ẹ̀wò kọ̀ọ̀bọ̀bọ̀yẹ ṣe rí gbogbo tí wọ́n ń dánwò yìí tán dánwò sí ìjọba tán fẹ́ wó yìí tẹ́ bá dánwò fún ìjọba tí wọ́n wà láì wọ́n ìgbà wà láì níjọ́ tí wọ́n nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe protest against Mursi wọ́n tó wá bẹ̀rẹ̀ sí máa jáde ha ẹ̀ ń jáde lórí lórí lélẹ́ yìí ẹ̀ ń takò lórí àṣẹ́gbọ́yé <laughs> àṣẹ́gbọ́n táwọn wíyé àbòsí lọ́jà yìí jàǹbá lọ́jà yìí ẹ mọ̀ pé pánípáníkì ìfẹ́ kan múdà kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ òun wàláì fájọ́ bẹ̀rẹ̀ sí ma jáde ha ha anẹ́bì ní àsánmíwà tọ́ à kágbọ́tò lórí káàkiri ma tẹ̀lé à èyí mọ́ gbogbo yẹn láńkẹ́ <laughs> fún yí látọ̀jọ́ ilẹ̀ ní kò yí àbújí ò gbéyàn débì kan gbéyàn débì kan ẹ́ súnà clear wàláì súnà clear fẹ́ni tó má ìlànà sàlàfíyà dẹ̀ ní ní gbogbo nǹkan tẹ́yìn bá fẹ́ ṣe pátá ẹfẹ́ ṣe al'amuru bil ma'ruf àníhayọ ẹ̀zúnkẹ́r ìlànà ti wà ńlẹ̀ kò sí tẹ́fẹ́ ṣe láyé tí máa tẹ̀lé lànà yẹn ni gbogbo à ń gbé tuntun wáyìí mo ti ká fárù fún wa lánàá kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo ore pátápátá ó parí síbi ó parí sí ibi ká máa tẹ̀ ládàdálẹ̀ àwọn tó wá lẹ́yìn náà ẹni wọ́n sọ̀rọ̀ lọ ó ní li'adami jarayani al'adati allati la tatakhallafu bi kawniha mafsada ó ní torí pé àládà tí kè aládà ọba kò wà lórí pé nǹkan ìyá burú ní ọmọ jẹ́ aládà àwọ̀ kò jẹ́ kárí bẹ́ẹ̀ aládà àwọ̀ ọmọ rìn lórí pé kí ní ìyá burú ní ọjẹ́ àádáwa kò rìn lórí ìjà burú kìíní so n tó dáa ni wàlúwákì yash'adu bi ń sí ń fojú

ọlọ́run ní jẹ́kọ́ wọ́n yí tẹ̀jọba máláyé tí tọ́wọ́ ìkọwànà bá tẹ̀jọba wọ́n pa kíta sí sálábí lára àtẹ̀wọ̀n ẹwù àwáyí àwáyí ẹwọ̀n bá mú ní àbá wọ́n ni bí ọwọ́ ìkọwànà bá tẹ ìjọba ẹwọ́n múrẹ̀ wọn àmá òun wọ́n ìpátá wọ́n mọ̀ líìsì wọ́fà wọ́n wá gbé wa ní ẹ̀wọ́n yá kí láti ìwí nìtẹ̀ ọwọ́ òtí ìjẹjọba ní tí wọ́n ti tírẹ́sìn wà báyìí ẹ̀ẹ́lẹ́jẹ̀ tó lè yọ ọmọ kan tí ọmọ tí ò ṣe kìíní ara rẹ̀ tí ọmọ ara rẹ̀ yẹn ó jẹ́ tó lè yọ ọmọ òkúrọ́ yẹn ó jẹ́ tó lè yọ ọmọ òkúrọ́ yẹn tó bá ti bá dójú ẹ̀ má kọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ àwọn ètí ìtẹ́jọba o tẹ́gbọ́n tó bá tẹ́jọba kò ní ẹ̀rẹ̀ nídìí kọ́ bá dójú ẹ̀ ní yóò kàn rẹ́yẹ́ sí wọn ní pé ẹ̀dàkọ̀ ẹlọ́ba ń gbé wá ẹ̀wọ̀n yá ìjẹ́ ìrìnà ń lọ kọ́ọ̀tù kankan ẹ̀wọ̀n straight bọ́wọ́n yí bẹ́tẹ̀ náà á lọ ọbẹ̀ bá ní á lọ kò sí nǹkan tó gún bẹ̀ àmọ́ Ọlọ́run ní jẹ́kọ́wọ́ yín tẹ̀lé Ọlọ́run ní jẹ́kọ́wọ́ yín tẹ̀ Ọlọ́run ọba ò ní jẹ́kọ́wọ́ yín tẹ̀ so àbíkọ́ tó wọ́n yí bá tẹ̀ amẹ́ntẹ́ṣe pípa yìí ò ní dáa ẹ̀mọ́ wà lẹ́wọ́n mọ́ pa àwọn fásún nàyẹ̀ wallahi wọ́n pa àbá súnnà gidi gan ìfúwánù burú wọ́n burú o because wọ́n mọ̀ pé ẹn tó lè wó tó lè wó dáwà wọn òun náà làwọn àwọn salafiyun àwọn ní ọmọ ìpín wọ́n lè wó dáwà wọn ìfúwánù ní problem kan lágbàáyé lónìí lórí àìmọ́ ti rí gbogbo ìjọba dájú tí ìbá ti dáwà salafiyà dáwà salafiyà ẹni òun nìkan problem tí wọ́n rí pọ́blẹ́mù yẹn ni wọ́n jẹ́ ah, ah, àwọn eléyìí <laughs> àwọn eléyìí ọ̀sá jẹ́ kárí mú mẹ́rin ẹ́ wọ́n rí pé dáwà sàràfíyà yìí á ah, ọ́stákù gidi ló jẹ fáwọn tí ọlọ́run jẹ́wọ́ ní tẹ̀jọba o torí tọwọ́ yín bá tẹ̀jọba a máa tẹ́ ẹ̀dàwó wà minha ma huwa bi khilafi dhalika ìsì ń bẹ nínú mùsọ́hárọ̀ náà rẹ̀ inú wọ́de rẹ̀ eléyìí tí òun náà yàtọ̀ sí eléyìí tí ọ̀dá tẹ̀ ní pé tọ́ yàtọ̀ sí eléyìí tọ́ dá yìí tọ́ yẹ pé òun ọ̀dá kò yí báyìí nísìnyí tó yàtọ̀ sí eléyìí báyìí tó yá sí pé òun tí ẹkù ní máa dáa fàlẹ́yà sí ìhù ìdíyàáhù annawa kí àhá yàdúlù alátàrímìhà kọ̀ wá tọ́ kí yàmọ́ pàkì mara wípé wá kí ìwú nǹkan tí ń ṣẹlẹ̀ níbi mùzọ́hárọ̀ ó tọ́ka sí pé in tí ó tọ́ ni in tó jẹ́ wọ̀ ni haza wa hukmul mùzọ́hárọ̀ ó lélẹ̀ tí òun sọ yìí ó nìdájọ́ al mùzọ́hárọ̀ kàmá takọ̀rọ̀rọ̀hu usulu ilmi wa qawaiduhu ẹgẹ́ bí ìpìlẹ̀ ìmá ṣe fi rẹ̀lẹ̀ àtàwọn òfin ìmá a ní ìpìlẹ̀ ìmá kan àtàwọn òfin ìmá kan àtàwọn òfin ìfẹ́ẹnú lóbìnrin rẹ̀lẹ̀ kéèsè ti ma ẹ̀rọ̀kùn kí ní ìpìlẹ̀ ma kí ló àwọn qawaidu ma kí ẹni ìgbéjáde sí ẹgbẹ́ ìpìlẹ̀ ìmá kan ìpìlẹ̀ fẹ́ẹnú iná rẹ̀ kí ẹ́ sì pé ń tọ́dá lókọ tí ọ̀dá ọ̀sọ́ ń tọ́dá di tí ọ̀dá so yíwa anything so gbogbo bá jẹ́ ogun àwọn èèyàn kí wọ́n pè nǹkan al-ismu la yughayyiru min al-haqa'iqi shay'a orúkọ òyí pàápàá bí nǹkan ṣe rí padà láyé anything orúkọ òyí pàápàá bí nǹkan ṣe rí padà bí so àkọlọ̀wọ̀n bà lè kẹ́rẹ́ kó sànà wa ó ní wallahu a'lam ọlọ́run ọba ló ní má jùlọ ó sọ gègé lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ púpọ̀ alhamdulillah pé ọlọ́run ọba fún wa ní ìgbàláyè láti ka ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ dópin gbogbo wa nàdẹ̀ ti fojú ara wa rí báyìí pé ìkọkúkọ ni ẹni yìí kọ ṣe bá ní sí ìfàbẹ́lọ́wọ̀ àníkẹ́lákọ́dá òun kó ṣe àmójúkúrò fún ọmọ ìyá yìí kọ́lọ̀bà lè kíra kódà fún kí ó tún ọmọ ìyá ìyàtàwà náà ṣe gbogbo bí kíbi tí ọlọ́run bá ní kí ọ̀rọ̀ ọmọ ìyá ìdí fọ́nkádé tọ́lọ́run sì ti ní kókó ìsinà bá ń wèyàn abẹ́lọ́run bá kọ́lọ̀run bá kó dákun kó jẹ́ kí a ìyípadà dáadáa kó bá àwọn èèyàn yìí kó lè bá àmọ́ jẹ́ ìtúsílẹ̀ fún ọmọ hmm? so ẹni yóò ní máa burú tó kọ bẹ́yàn bá yí sọ èèyàn kan nù hey àfá wàláhì ó burú ó burú gidi o ká mọ́ sọ tó jù sí àárín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́lọ́mọ ẹni tóun náà ti kọ́pí ẹ̀ níbi tó ti pẹ́tẹ̀ síbò mẹ́tẹ́yàn ọmọ ẹ́ ṣùgbọ́n bàbá ní kó ṣàtúnṣe o o ó Eh, ẹ mọ̀ pé tó bóyá lè tá ń ṣe yìí tá ń gbìyànjú àti yọ́nú ọ̀fìn yìí bóyá orí sí rí pé ìkúkú dákọ̀ rẹ̀ sìn mọ́ mọ́ orúkọ tó fi ṣe tó jẹ́ username ẹ̀ lórí whatsapp náà wallahi mọ́ mọ́ orúkọ username ẹ̀ mi ò mẹ́ni yẹn rí mi mọ́ rí mi mọ́ orúkọ rẹ̀ bẹ̀tì username ẹ̀ ó wà fíà ní ẹgbẹ́ kan mi ní nọ́mbà rẹ̀ sẹ́gbẹ́ tó bá gbọ́n bá ní nọ́mbà rẹ̀ tí wọ́n wà save jókọ rẹ̀ ṣùgbọ́n tẹ́yàn bá ti ní yọ́kàn gbé username wà lẹ́gbẹ̀ẹ́ kan láyé àbí tó bá yẹ kó bá ní username lórí lẹ́gbẹ̀ẹ́ nọ́mbà ní ẹgbẹ́ ọ̀tún ní òkè gbé wa so mo mọ username ẹ̀ tó jẹ́ pé tí n bá dákọ̀ username ẹ̀ rí àwọn tó bá ní so ṣùgbọ́n mo rò wí pé elé báyìí yóò kàn so bí òun wá lè rí ní rí pé bóyá àbí à ń àbí ọmọ ìyàwó náà ni ó jẹ́ kò yí báyìí sí so ọmọ ìyàwó náà ló jẹ́ táwọn ìyàwó bá dẹ̀ tó bá ti ń ṣe àṣìṣe tí ó ń tí ò dá agbọ́dọ̀ pé ọmọ ìyàwó sákìsí ni mo rò mo rò ó sì wípé àwọn kan bẹ̀ wọ́n ti yan kọmití lórí tàǹtàn wípé every tí bá ti ń jáde báyìí every kọmọgbọ́ kọ́ lè rí ibi tí wọ́n sá ti fàyọ pé ẹ̀hẹ́ ibi tá fi gbé lọ kọ́ọ̀tù rẹ̀ ọlọ́run ní jẹ́ rí láyé wọ́n ti àwọn èèyàn létòfà àwọn ètò mọ̀dàrú àwọn ètò jàmbá mọ́mọ̀ kó ti súnmọ́ káyẹ kọmití tí ọmọ gbọ́ ṣe bá ní sì tó kéyẹ́ ta ìgbọ́kọ̀ wọ́n gbọ́ ohun gbogbo tó sì ń gbọ́ tó ọlọ́run nìkan ló mọ̀ wọ́n ń gbọ́ láti fi wábi ìṣubú ni pé ẹ bá mi wábi tí mo lè rí gbédé kọ́ọ̀tù torí ẹ̀ tí sọ pé wọn kọ̀ mi lẹ́kọ̀ọ́ rèé kò é ṣe pé tó bẹ́ẹ̀ kéde pé yóò dá mi jòkó ńgbà tí ń sa ròbó ẹ̀tọ́ ta máa ń sin tàbákan ṣe kíní ní ẹjá máa ṣe kíní tàbájẹ́dì ká sọ reality fúnra wa ẹjá sọ reality fúnra wa ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ń ṣe pé ń kọ́ lẹ́kọ̀ọ́ ń kẹ́lẹ́kọ̀ọ́ yẹn ìkí ń ṣe ọmọ rẹ̀ náà àbí kí ni gbogbo ẹ̀hẹ́ ẹ̀sẹ̀ kí gbogbo orú yẹn kí ni gbogbo orú wà pálapàla yẹn but ó tèkẹ̀ personal ni bẹ́ẹ̀ ni ó tèkẹ̀ so but in tó gbára lé pẹ̀lú ìlérí àti ìmíni ẹ̀yẹn òun náà gbára lé òfin ó sì mọ̀ pé òun ní ọlọ́run sí lọ́wọ́ láti tẹ̀pọ́n lẹ́sì láwá ṣùgbọ́n màálù tí ọba nírù ńkọ́ tọ̀ a bẹ́yàn bá ti dó tọ́lọ́wọ́n bá ọlágbára kò yẹ báyìí sí eléyìí ni jàbàtà fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn jàbàtà ò rí nírí wípé àjọ ń ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ń ṣe rọ́dù fún mò ń ṣe rọ́dù fún ẹ jàbàtà ò ní tẹ́kẹ̀ sí pé personality rẹ̀ pọ́nba ọmọ ọjọ́ mi jẹ́ wàláì báwọn àbá àjọun ti ṣe rínú àwọn àbá àjọun máa ń ṣe rọ́dù lẹ́ra lórúkọ sí kẹta tó ṣú ara wọn bẹ́ kódà wọ́n dákọ̀ ara wọn àbí gbogbo àwọn ìlànà táwọn náà ní alẹ́gbẹ́ka máa ṣe fàárí pẹ̀lú tí ó nítumà àwọn àbá ń ṣe rọ́dù fúnra wọn ni ẹ̀ẹ̀mẹ́yẹ rọ́dù tí àwọn àfá tí alimam Maliki ṣe lórí alimam Abu Hanifa ni ẹ̀ẹ̀mẹ́yẹ Abu Hanifa ni pẹ̀lú dídákọ̀ tó dá ọmọ sọ pé wọ́n bí ọmọ kan tó dánú ìsìláàmù bí Abu Hanifa wọ́n bí ọmọ kan ẹyẹ pé kọ́dà kan má bí Abu Hanifa gan ó ti fẹ́ lóore tó ń ti bí Abu Hanifa ṣe lágbára tó bó ṣe tó tọ́sọ fáwọn yẹn pé kódà tí bá fi lè rí ọpọ́n àtẹ́ndì dùrúsù Abu Hanifa lásán ọkàn àtẹ́ndì ẹ̀ ní orí ọmọ mọ́ ní àbò nírú orí mọ́dọ̀dọ̀ mi máláyé rẹ̀ o àbí wọ́n ràwọn ọmọbìnrin rẹ̀ pé tí àwọn ará ìlú yìí jẹ́ mọ́ sọ̀rọ̀ àbúwà nípa dáadáa tí bá ti ń sọ̀rọ̀ àlúwà fẹ́rẹ́ láyé nídé ìlú yìí o ìlú yìí èsì ìlú tí yẹn lè wọ̀nú àwọn òrí nírí pé àtàkì personality ni wọ́n rí nírí pé oǹkálukú ń ṣàlàyé ẹ̀sìn ni bọ́ta kan ṣàlàyé ẹ̀mà kan kálukú jẹ kájọ kájọ kájọ tó ń dá ní ní invite ihe sí nìyẹn kama wá tẹ́kọ̀ ọ̀rọ̀ personal rẹ̀ kama wá jọ́lò pé personality mi personality mi personality mi personality mi èyí ò ní jàbátá fi yàtọ̀ sẹ́yìn àdíjọ́gá àti bẹ̀rẹ̀ pẹ̀lú ó jẹ́ ẹ̀wọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́lì ń ṣe fùlèfùlè dàbàtà jìnà tọ́pọ̀lọpọ̀ yìí lọ́jọ́ orí bí sánmà jìnà sílẹ̀ ni ẹjọ́nà sáfáìsì táwọn ẹjọba jà sí kò reality káfẹ́sì reality náà ọmọ wá ní ni ìbàtà wá ń bẹ́nu ọmọ kékeré ọjọ́ orí ni àbí bá ń sọ̀rọ̀ nínú lẹ́sẹ̀lẹ̀ lu ìgàbàtà wá ń bẹ́nu <laughs> burúkú ló sọ gàbàtà ni mo ṣe dáhùn kéèzé kìíní so ọlọ́run ó sànú wa ìwọ náà tí wọ́n náà ń gbé ǹkọ́ ìwọ náà tí wọ́n náà ń gbé ǹkọ́ irú kan náà kai ọlọ́run sànú adé so gbogbo ìyẹn rẹ̀ tọ́ abára wa níbi ta abára wa ọlọ́run ọba ní kó dákun kó sànú wa kò ibá ní sí ọlọ́run bá ní kó sànà wa o so ọba wa ní jẹ́ púpọ̀ wípé àwọn èèyàn fẹ́ máa take ọ̀rọ̀ ẹ̀sìn personal tó bá tọ́ tí ò dáa nínú ẹ̀sìn kò sí láì fi kan ṣe rọ́dùlẹ̀ lórí náà ebí wọn náà ń ṣe lẹ́lòmí lórí kí wá ní kódà ọ̀ràn ya ní ẹ̀sìn ni a wá kéṣe personality èèyàn kan ṣe bá ní sí Ah, bàbá ní sẹ́bí wọ́n náà rọ́dù súnà ni kí wá ní kí ni big deal ní ìdìbẹ̀ yẹn kí ló kí ni big deal kò sí kankan bẹ̀ yẹn so ẹwọ́ so eré ìdá ń ṣe yìí ò pé wa o eré ìdá ń ṣe yìí kò pé wa bẹ́yàn bá dẹ̀ ń continue báun ni so ọlọ́run nìkan ló ibi tí yóò já sí o ṣe bá yẹn fún ṣe kí èèyàn má padà wá kan àbùkù gan kódà bí èèyàn bá rò pọ̀ lágbára kan lọ́wọ́ ṣe pẹ̀lẹ́ ṣe mẹ̀dọ̀ pẹ̀lú agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣe mẹ̀dọ̀ o mọ̀pọ́lọ́run ló gbé agbára ń lé ọlọ́wọ́ lè gbá o mo bá lè rò pọ̀ lágbára láti fi jẹ ẹnìkan rèé mọ̀ wípé <laughs> tọ́ ọlọ́run ọba lágbára ju gbogbo wa lọ o mọ̀ wípé Ọlọ́run bá lágbára ju gbogbo wa lọ so bẹ́yàn bá ṣe bẹ́yàn bá ṣe tó bá rí ṣe wàláhì kò jóore fún ọ ọkà máa rò pé ọtẹ́ fẹ́nú rẹ dé o lè máa rò pé ọtẹ́ ìfẹ́nú rẹ kò yíba nìdí o lè rò pé bóyá ọkàn rẹ orí nǹkan tó fẹ́ ṣe ṣe o sì lè láwọn tí ó mọ ìyàn ọ bẹ̀tí mọ̀ pa àwọn tí ó bù ọ so ẹjá gbé kárẹ ìyapa wa ń lẹ̀ ẹ̀tí ọ̀nà sábà nísìn so ká ní tàwà gọ́ẹ̀ fún ẹ̀sìn ọlọ́run ọba tí bá ìsìn so àbíyàn bá sọ nǹkankan tí a rí wípé ó lè kó ìsìnà báwọn èèyàn ó jẹ́ ẹ̀tọ́ fún wa káwà sọ in tí ó jẹ́ ìmànà kò yí bá ìsìn ṣùgbọ́n ó lẹ́tọ̀ fún wa sọ́nà kọ́lá tá bá tó sọ̀rọ̀ tó bá pé ọ̀rọ̀ yẹn ní ìrújú

so kọ́lọ̀wà alékẹ́lá kó dákun kí ó wá pẹ̀lú ẹnìkọ̀kan wa kọ́lọ̀wà kí ó fi wá mọ́nà kọ́lọ̀wà alékẹ́lá kí ó má jẹ́ kí ìfẹ́nú kó má jẹ́ kí ó borí wa ọlá ìjọkùn sọ̀lọ́wọ́n bá mo bí kíbi tí ó ń kálukú wá kù sí náà kọ́lọ̀wà alékẹ́lá kó tún ẹnìkọ̀kan wa ṣe ń bẹ̀ àwọn ilé ìtọ́lọ̀ ti ní kí a rí gbámú tí ó sì dúó dédé ọlọ́run bá má jẹ́ kí ó bọ́ wọn lọ́wọ́ láíláí ọlá ìjọkùn ọlọ́run bá kó tún ọ̀ṣáìdì ní ṣe ìrìn ìpèrè dáńdò àwọn ní fíṣẹ́bìlá iṣẹ́ àmọ́gbà kí a bá wà gbá inṣàlọ́ a máa pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀wà kó sọ wá bí ìgbà náà lọ kọ́lọ̀wà jẹ́ kí a máa bẹ̀ẹ́ lórí dáadáa subhanaka alhamdulillah ashhadu an la